وعلى آله وصحبه أجمعين وتابعيهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله آه، ويدنا ناكيش يوجو الله تبارك وتعالى كدوا كربيني كوش رمضان للمجو يفضو 1435 هجرية ike n'ihu julaị osekebi inolumelu ihoro 2014 alhamdulillah karatuwa engini ayadu kwane suratul qamar abakwane suratul qamar ngakwane onale adule kadi utitala suratul najm tengini akwano ji suratul qamar suratul qamar onti sura 54 ihal eh, qur'an aya ki adihun ya shaya 55 aya wiji nyome lu Allah kije ka boka mshikolo bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر نعم وإن يروا وإن يروا آية يغربوا ويقولوا ساحر مستمر بسم الله الرحمن الرحيم Allah tabaraka wa ta'ala ya kanwa ba kwana sura gidan yanhi iqtarabati sa'atu wan shaqqa al-qamar yani egba kilata kwa imerome iqtarabati sa'a ilaita kwa imerome dabal kagba ya kawnale azifatil azifa tabaraka wa ta'ala ni ilaita kwa imerome وانشق القمر اوتو يا مقرمه اوتو مقبرو اوتو مقبانا ميجي to ete oṣù ìpàlà e méjì gidẹ́ ìṣẹ́ e àkíníhí a ma káfìrí a ma bí gbogbo àníbi sallallahu alaihi wasallama ainihi takamaki si jẹun kóṣù lẹ́yìn amúkọ́rú méjì àmá kí yúróṣù ẹgbà ní kóṣù lèdò yálẹ́ àmá kó ayọ́ àmá kí yúróṣù àmá náà góṣù wẹ́kẹ́ mọ́dà dù kóṣù kí mú wákó yálẹ̀ àwá ìyà mú wákó yálẹ̀ àmá náà dé yúmà lékẹ́ ẹ̀hánáwá ẹ lè mẹ́rà tẹ oyí màlẹ́kẹ́ mọ́kọ́rú méjì jẹun kó ẹni kí òun àṣí máa kí wọn bá nàgídẹ́ ìṣẹ́ kékeré ìṣe gbogbo ọjọ́ àmá àkànyàgídé òun ṣe kàkí ní ṣẹ́ǹkù mẹ́ka kí ní ọjọ́ kí mẹ́un dúá mẹ́àlìkúrì ṣe pọ̀ ọjọ́ àká máa di imáni ọjọ́ ẹ̀hún lẹ́ṣẹ́ mẹ́ máa di imáni àzábà mẹ́líkẹ́ ìhàlẹ́bí sọ́lá àlẹ́sọ́lá àwọn jẹ́ mọ́ màkí ní kagi ni jukwe ne ko joje ngutu mu kperu nga ni bi umeba ne ma akili ta kwa ibo peme taki ate gba un mali dubu makujo mame yukurane kuma gu ehun yi kuma ka ni bi sallallahu alaihi wa sallam kishi ya ni gishi uchu shabe abaki ni gishin nga ni bi sallallahu alaihi wa sallama onyiwu onukete otu akwụyali awa otu awa kwụyali awa kwụyali ma kejuru inalulu awa ma nabi sallallahu alaihi wasallam ẹni otu awa kewu فأراهم القمر شقين حتى رأوا حراء بينهما ما ميجي كروشو oṣù lè àtẹ ojíma oṣù mú kọrù méjì ó kà lè tọ́ ka. uka litowo mune firkotun ala hadhal jabali wa firkotun ala hadhal jabal uka litowo ju ogbo ka omune ma ju ogbo ekeji ama ki yurotu maya ka e kama ma ya ni keji na melalu keji oju si ọmọ kẹ́ẹ̀dẹ́ ẹ̀wọ̀n ma na ṣẹ́ẹ̀dẹ́ tọ́ ìṣàbókọjọ́ níbi òtọ́nà kọ́ àmà ìgidẹ́ ṣẹ̀bùmájọ̀kùnmá ma ki ka em gide ko ma ki ima che ne ko jo to ene du ne ki se ngain mama kutona, ama me gwen kuma ka ma ni hi sihirna muhammad hmm. sirin momo de cha ma de e siri che ifa mu che mo chu du ko yale seun ke ni ki cha ma ifa mu ke ke ni ki cha ma ifa mu ke ko chi peru yi ma ba eni ki mo cha lo go goda mu ne le tudale chakini eni kidene dulan yi duke chaka na chama chima chito nga mamele ku makoliko hmm. ojo akini ikutarabati saa ileba eta kwaun iligame rome nabi sallallahu alaihi wasallam enihi <coughs> buistu ana wasaati kahataini ini madumi daji kwa na kujucho ojo ojo dumi kwa na kujucho egba ko yodu mi kwa ne kwa egba kila ta kwa ba megal ki boyre ibo tiki boroge ne kila ta kwa me ke gba kani bi akila ta kwa yin ile ta kwa bo tiki boroge ne yin remu nu da ba yo odo dugun yoro de limele yen mu ani bi mda ni ile kwa bo me e la awaka yele jo aba yo yin awa ngile kwa ongi meru dama maini suhira al-qamar amma kafiri kini kama ni in ma otu ci hamume ogun echi ogun echi otu nwosu ekperu sanibi sallallahu alaihi wasallam maini to allahumma shahad ojo oche ne jali mi geo en kuma atini ire ta ma di imani una huje meun egbe kuma ya ka ba yo yin maini ogun mi ogun mi nwocha ma geo wa in yaro ayatan ma yan ayi ko ojoli ɗan yake a jama kuma da imani ɗan kuma ali kuma da imani mahuli yi urigu ma meju marutiyo mako da imani wa ya kulu sihirun mustamir ta ma ni kai ifamu aluke wojin mamamama mustamir ifamu yake wojin a ci mamale ya hamlen ya wojin wana ci tingini tonata mutalman hawa adi imani no yan e sihirun mustamirun ifamu ke wujin hamlen ga na cewa to ifame ki da ya ce mustamirun ni ce yake halli gudu ifame ki da ce ifame ki halli gudu ni ce ine ka ye ce turuko ogbodo amune kenike ce ogbodo amune hamun e si boka inu bugia inu bugia ahe iṣẹ́ òun kì á tẹ́gbégbé lẹ́gbẹ̀ṣe ní ah, àmà kàrá níbi rẹ̀ ọjọ́ àkíní ọ̀kẹ́dẹ̀bù وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر وكذبوا abi gaskiya wa karbi ka nabi sallallahu alaihi wasallama na kuma ma ho dɔrɔ yi mi ɛwɔ ma akele bɔn wɔtɛbɛru ahwa ahom ule bɛɛ dɔma ohun ma ṣe yi ule bɛɛ dɔma ohun ma ṣe yi wɔkulu amrin wɔkulu amrin ɔgbɔdɔ alaami riba mustakir ya ìṣẹ̀dágo alukɔjɔ dugu alaami ridu ahun dusa alukɔjɔ dugu àbí ìkọjọ́ máa àkọ́kọ́ máa tọ́nà máa tọ́nà fẹ́wọ́n ìkọjọ́ ohun àtúrúkí happen ẹ̀yìnlẹ̀ yàwá ṣe alukọjọ́ kalẹ̀ ìkọjọ́ máa ń dàkà kí ṣe ní olúkí ayéhán ní kí ṣe ní okulu amrin mustaqir alamiri dúó dábàlùkọjọ́ náà ولقد جاءهم من الأنباء ما فيه مزدزق ولقد جاءهم من الأنباء الله تبارك وتعالى يعني أشوشي إشي واكربما إشي واكربما نانا من الأنباء كوي هو الله لكيوا labari ya wala ma fihi muzdajar labari leke awa bu mai ba muzdajar shadihun ma yi nihin yanku ma don muzdajar shanki ofeti dehun re ni ma na labari cewa bu ma labari yake shenufi tehu ko kace dehun nana nana ki aje ma kuma halamala mamda agbokin na'am حكمة بالغة فما تغني نذر حكمة بالغة الله ينهي الله انك اوابا منعبا حكمة ọka ọla gbìtìgbìtì nìṣe bàálẹ́gọ̀ èkìṣẹ̀ ránẹ̀ ló fọmà tógùnì nùgù a máa òfin tí bá yá ṣekùnú òfin tí dúkọ yádùá ìṣekùnú ni be du ko joma ko to rigici kuma nin innal ladhina kafaru la sawa'un alaihim a anzartahum am lam tunzirhum la yu'minun so fetici ku abe du ko joma ko turkuma tonan chaka fiti bona chaka chiwazi bona chaka chi o mashi magu chaka chi ogba edo mange di qur'ana ani take gba mm fo ma tugu ni nuru ubitici kuma yeye ka de ha mo yogela ni ma mm فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر نعم فتول عنهم الله تبارك وتعالى إنه من يريد أبو ماته فتول عنهم من يريد أبو ماته إرى رقام نو ẹnẹ̀kì máa máa dìí ní àrọ̀dún ní ọgbẹ́ ẹbọ́rọ̀ náà ìbílẹ̀ àti wáhà ìhàmà ma wà kọ̀lá mílímílímílímílí alùmáyá ma ń náà ní ma ń náà dìsì ní ọ̀là alé yóò bùṣẹ́ kọ́ ẹmà rọra rẹ̀ kó ẹ̀yìn wọ́n má dìsì dúwá kẹ má ya kúrá ní dúwá a ma nú kọ̀lá alé gálà ọ̀là mọ̀ máa dùn káńtà ìwẹ̀ alé ẹ̀ bíbí ma yọ nú ọjọ́ àti fọ̀tàwọ́lá anuhun bí ma ná àárín àmùjẹ́ ẹ̀dẹ̀lẹ́tìhìn ẹ̀yìn ama aka nwe alụkibi ugwu litagide ọmụjusi ma aka ịnabaneo ịnabaneo yele abe dọlala ji nwa enwe kerebele tiye na dumejin abamaya ka ebole eche ebo ya na ni abe na na enye ba na okolo yele yo na menyi ya li nwujo amaye nwe ayade agbade agbade èyí dúkò ìjàkàdúwá kàkà níbi ká ọlọ́ kàbáyì yíhùnkùn nẹjọ́ yíhùnlẹ́ àgbàmù ẹ̀ ó ṣe àti fàtàwàlà àánú ẹbẹ́ na bá nílẹ̀ ẹbọ́ jíwọ̀n mí yúrùdàbọ̀ tẹ́ yẹ́wù ma ka ka anya ya ya ya damu numu kuma dawo keunka enke ya damu numu dawo kongirei nukuru enke damu ne mangi yun yashi hmm, enke damu ne mangi yun unga olechi unsu dog ma damu ne kuma kwane kene ne kigboro me okolonwi amu ne ngi yuturu kuma kwane len to de kwane le akanya ke de hunyo mm hadha yawmun asir dabal ko yanya kawai haya gbo muna ki ọjọ́ lẹ́tọ̀ jẹ́ gbìtì ń ṣe gbòmìnà ìhàyà gbòmìnà ni fọ̀dálíkà yóò mẹ́ ìzìn yóò múnà àṣír alàlìkáfìrí na ọ̀rọ̀ yẹ̀sí yẹ́nà ọjọ́ kàkàkìdẹ́ ibá tó yẹ́ lọ́la ń ṣe dídí mínú ọjọ́ gbìtì ń ṣe níbo خشعا أبصارهم يخرجون من الأزداف كأنهم جراد منتشر نعم خشعا أبصارهم ẹlú máa yíjú máa múdé yí yíjú mọ́mí ẹ a máa káàkiri lé ọjọ́ kàkàkìdẹ́ ìbá yíjú máa múdé yí yíjú mọ́mí àbìsọ́rùn-ún kọ̀ọ̀ṣí àtùnzẹ̀lẹ̀ ìlẹ́tùn eju ma mude ya chukata mabawege yakhrujuna min al-ajdasi madu ku kabari ma hmm, ajdasi ci kabari de makabira gbo kuma kumaji madu komo manadu ku kabari leba ka annahum jaradun muntashir ujuwe madabana kini ujuwe <coughs> ujuwe jaradun ujuwe ma pa muntashir kuma kwaruka ba ogoki bo awuduhu kami bo aje awuli wala madu ko mama don wala mani kuma mama wala mani abe no go kama shi bebe ne kuma aje awuli wala madu wa maria wala mani to abani lenga mun anya do jele malidu ku kabari ma ka annahum jaradun muntashir magabana kini ama kwa kuma umadu to aba ngoje hmm. kilo ajimu nyojele ma hmm. Hmm. مهتعين إلى الداء يقول الكافرون هذا يوم عسر مهطئين إلى الداء أما كافري ما قوانا وجوكا كريبا أباكنا أمونا مما كناجي قوانا وجوكا كاي مهطئين إلى الداء كل مرة مسرعين في مشيهم ọ̀ṣọ́lọ̀ máa pàkè ilẹ̀ dáa máa ló túgbẹ́ ẹnẹ́gì dúnmọ́ òmù yìí ẹnẹ́gì dúnmọ́ òmù gìtà kó yàrá kúmẹ́ kwáànẹ́ kú máa ṣoṣe lé amẹ́yìn tọ́gbẹ́ni lẹ́màára lò ọgbò kò máa gbógun lẹ́kọ̀ọ́ yìí ọmọ lẹ́màára lò mú pé ìnà ilẹ̀ dáa àdáyẹ̀ òmùn àṣírí ká ọyẹ́ gidẹ́ ọyẹ́ ìwọ̀n gbìdìgbẹ̀rẹ̀ hei akwụkwọ a na ụgba mụnye ya yoke onye olubọrụ dedi lekụ na mmaji ahụ ewu pen aba na-edete inire olu eyi gbenwu ahụ igi e abọla iye yu pen ha daghị ụmụ na asir amaka biri ama aka kwala anyị anyị na ọjọọ gide ọjọọ egwuti nche alụkwụ maka legharị gidere maka rọmọ ọjọọ leelola adịghị ụdịdị min ọjọọ egwuti nche ama bụrụ gịchaka gbiti ibe a ya na abụghị nwa lọla ọma Eh, bogala enihi abduka na egbiti ole loven ale idenga abukuma di imani kojo abduka na egbiti ole loven onyisinga abukuma acho omelu onyisinga abukuma ajaleji ibu qur'ani ama ojo leba egbiti ngichi ojochi aya ke lakpa ke wa suratul mudathir ojo akini fadhalika yawma idhin yawmun asir ala alkafiri na ghairu yasir o je gbitin ise nga makafiri o je ki ejumo mi ale o je lama na'am كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا وقالوا مجنون وازدجر to allah tabaraka wa ta'ala iyo la ojo kwane iubitile dunwa amen e, aluki bukanwa pe alamiri iyo la ojo kwane yin oyala ma nibigili gudu kwa maluma ma unwa ojo anya dunwa abajo yi yini kadzabat qablahum qawm nuhin ina abu ya nabi nuhu malga ola ojo ma udori mi dogba ngama e, abu maka oje abaka boke shi wazi ka igbi qur'ani huma ka ki tafsir huma ta kuma ha kini wala ka ka shi min shi yin to ita ma shi ne jiru duki dole ojore min kazzabat qablahum qaum nuh abu janibi nuhu ma wala onu shi ma ma odore mi dogba me fakazzabu abadana ma wala adwa ma odore mi un sha adwa annabi nuhu alayhi salam وقالوا مجنون وازدجر Ma ينهي انك اشوا زغدا يبا يمون هاي ما شاهي من ولا كيو ما كان ده يكولا بانلن ahimu unge ati ele joguje ko Ee ati ele imu imu ga aka imame nge aka ni wazdujir takuma chini wasdujir machine nukara dojo nuhu awa uka ma naruke eju ma piruke oko ma hoke go otu keje ga muda bi oya emi oto na ba abe otu keje kara bi eli emi ede mune eli ole abe talali ehun du aye ale mi alo ede la le e ma kola na ko ne ke ale emda jibinu ke ati oyo ka ko ka mume ka gbo alo e ba eli ole abe dago

ma hụ ọkọ ma anyị mụ ṅaa ahịa tọ abichi wa ji gbogbo mama gbaga ni abichi fada rabbahu anni maghlubun fantasir fada rabbahu nga nabi nuhu alayhi ise ne kwa dojo odun ise shaduwa ya dojo eno ojo ani babuluhun fantasire ọjọ́ ma tukpa imele mẹ́ búbù ma jọ rẹ̀ ẹ̀ ìyàlú àbìtà alú na akàkù bí ẹkùnmí ẹkpàlú ní owó yìí wùnyí ọjọ́ ìgbègidé ọmọdé ní gbà múnẹ́ rẹ̀ ani babuluhun ọjọ́ ma ma búmi na ma jọ ma na bọ́ ma jọ àti ọjọ́ nìkẹ́ ọjọ́ ama abisi na bi ojo elete suratu nuhu ele adu awon ke se omo ya ki rabbi la tazar alal ardi min al kafirina dayara eno ojo unya makazire tedu no to ya negeno innaka intadharuhum yudillu ibadaka etumano yo ya ne amadu ebeki yo e ma won kola wala yalidu illa fajiran kafara ọma duk machaka na adị ọma alachi ọma ogwumụta ọma ebiene ọmụma ogbe ma ọgọla ma epiti ụmụmanụ ọbịghị oyi a na-enwe ama kafịrị akafịrị le ma bi oge ọma kwalubi ide anyị ka otu ha jire ẹjọ́ àkítọ̀ ibẹ́jọ́ kí mẹ́lẹ̀ àbí ìbẹ́jọ́ yìí àyá léjì mú mi ẹ ojú sí kí mẹ́ àyá léjì mú mi ẹ tó dálẹ̀ kwá nìkan yá ọkọ̀ alùkẹ́ náà ọkọ̀ lẹ́lẹ́lẹ́ àwọn náà gáàdì ẹ alùkẹ́ ọkọ̀ lẹ́lẹ́lẹ́ ẹnà ọjọ́ ní àkíkẹ́ yìí ní ọkọ̀ mamadani yíò àká àkú ẹ̀yìn wẹ́yà olífàkì anẹ́bìnúhu olí pátákà pátákà ìyàmkúmáyọ́lámá àìmólí

ọjọ́ mẹ́ta ẹ̀lẹ̀ máa gbọ́ kí a ṣe wá jìgẹ̀ ní kóbi ayé ìwọ̀n mímú ayò eye dáhùn báyẹ̀ dáalẹ́dá sáka àbókù máa lé màṣínì rọ ẹ̀ẹ́gbìyànjú ilẹ̀ ọkọ̀ṣẹ́ káfíta rẹ̀ wọ́n ubikici naziran hmm. kici waji da dace yin tsara hmm. najara imam di kafeta mai kubi kubi naziran ngishe ya ci fiti dama ba yoyi najaran ngisha ba yoyi kafeta ngisha ba yoyi tun ne duki ci kafeta araba don najara nuhu ya mudi kafeta mai ma yau mojoji ma aka rabo gida ga ci kafeta lojoji daga hawa kwati ifa ya kwati nfa yana oyo ohun hakwa mẹ́wọ̀n ama akitaki enwere oyo akọkọrọ mọ ẹtọ ama achọkọtaki lulẹ oyo aginihi mikwuru pato ke hụ anị ke mda anụ emda anụ ya anya lulẹ ẹtọ mdụ n'oyi a abịa akitaki n'ike lulẹ oyo akijabakwa edo oye aji gịnị ẹ̀ẹ́jẹ̀bàkẹ̀dú yáyí ẹmùdú yáyí ọgbùkọ̀ ẹ̀wọ̀n ikú ma dẹ̀rẹ̀ mọ́ta gị rúlé adùnmẹ́ ọgbùkù tẹ́

abi akpati ŋu kɔ agamuda nu dza dzi abo ŋu yiye o abo yɔ le kɔ ama na. ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا وفجرنا الأرض عيونا فالتلقى الماء على أمر قد قدر anibi nuhu alayhi salam ohun kwabohun mamudaba ọkọ̀ ha mamudaba ọkọ̀ fọfẹtahna abuwaba sama allahu tabaraka wata ala ni amma ọna dugido yali gate yali pakuta ka mamubi bi ma'in munhamir omi ekute omi aku ohun abi nga jẹun shine wa nafi ẹ̀ ṣùgbọ́n kẹni táàkì dágùn yìí ẹni táàkì dágùn yìí nini pipe kijo kijalu take emubi omi shine wane emubi tiki omi awane tiki embi nana omi awane nana tabudu ke egba ke binana abudu ko mi awane ba eme ole chibalu nte ba egba omi awane kule to ogene le ushi ngabade anwo jo si oye mu ushi ya le chi gabade ya awane kise kito ngali awane kito akito omi jọgọ́ ma fún ma dẹun dàhọ́ gẹ́lẹ̀ àdàhọ́ kó yálẹ̀ iná lèláhí wà iná ilẹ̀ ìrìnàjò Allah ta baraka wata alayni wa fajjarna al-arda uyunan fatahna abwaba sama ina ma mono yalebi bima'in munhamir umi akunga wane ko yaleyi wa mukayi mataba ko mamatan a jini gomo yau bi ko yale yau yali na lo nya ku na lo ko yale yi mu aji mochi ni bi ku bodo ya na yi o mi lego ma ya pa yo apa yo ame bu ma mo drum ma ko mka yo ko mi ya lo mama ka za badai o mi gichi ni wa ko yale yi ki yo mi tika mi ti meji yo mi mi drum ma ko chapa ko chaka gbajo duwa ya ka ya dogma ko yo mi ko chari i omi egide omi omi ehun de omi kini gbagba mudu magba mma tachi muda tiyo onugunugo ma omi kini ko yehu omi kini kambi wo ma kama alama anibi nuhu alayhi salam ohun tani itani taji igu omi gide iwe gba kun akwa ne dan omi aka mu ne omi aka mela omi akunyi abomi kini kehun dan mudu yenihi omami ya bunayya wa mami elaw ke ngide ke mo irka ma'ana ida ba ngida ba ko duka ku kalu abe ma chaka chaka ni kame dalu wala takum al kafirin e e we toko kalu hashi ko ma unjo mo je eni baba omi lebu e mama me omi je ko la ko aka waji ko aje mama omi je mama me ó yí òun àkómi kí wá tọ́kọ̀ ẹ má máa pọ̀ ẹ yí ọkọ̀ ẹ̀mí kí àti òmá kíákẹ́ ẹ àkómi ẹdí àmà pàdẹ́gẹ̀ o hmm, sàáwì ilà àjẹ́bẹ̀lì mìnàlìmá bàbá náà káyín òun pàbó náà ló omi omi náà ló wo ọmọ ìwádókì omi bomi <laughs>

baba n'aka wahala bainahu malmawju uwaji mukwa na tigili ya badima uwaji lekiwa e ogo mi amidagoke ogo baba mi dagoke watija ni mi atija ni ma woro la mago onukete wakana min almubrokin umi ki acha ki akamu ne mama ne bilu hudule Allah yani wa fajjarna al-arba uyuna anekpana omi chene cha kugbodu aji chene bi kugbodu fatakol ma'u takomi dege omi de ma'un min as wa ma'un min al-ard omi o yale komi ane ama de abajo ile ala amrin qad qudir eye yi omi gide kuma ade ba ale jo o dai e ko jo watane dale jile ngamu mi o ma chukolo le omi ojale na wa omi ale na wa ewa e ojale ti wa pedo hulu ebi ya na ase bi pedo hulu omi le gbogbogbogbogbogbogbogbogbo omi le meru koru yale teun bodo yale uwo ma omi muko unyi ma omi muko ehun ehun ma ma se ti o ke aye pa mangori ege tọ ṣeun kuma kó mi lọ ìmólí dúkìdéhe òkó ó mi lọ ìmúyí dúkìdéhe òkó ma wọ́n tẹ́rì nàmúnà gìdéhe ògbó lẹ́rẹ̀ tọ alkọjọ́ ti pa màá rẹ̀ abúmi gìdé mako anẹ́bìnú ògbé ọkọ̀ wú ẹgbé ọkọ̀ ya ha tó wù yóò ha

migiru to ka ido ipion tuna yan mu migen ehe iyu gi men roka ngo gi one le odu gi ngo ngo men lege ni chaka ya wain emu mini hai omi pa ma apo apo ajo da mai e gbade gbadu ke bi jojo ro ai eni to de yu ya kuna ge yu eyan ke ni yu do mo ege yu ngi ge yu nga a che ke bi lide eni

ewukola alụ maka ma anị ya ebili ewukola alụ n'ugbo abayọghị ịnọgọ ịnwụ agwụ ọga ka ede oyo ka eche n'oge na oyele gbogbo ịṅa ma ya akụkọ lele onye ole takwa wee kwa ogwu ya ka oyo oyo egwu oyo oyo wee lekwu onye ma arịọ n'o ati ke nkwu nwe nekwu nwe eche nwe wee je ichuru ka ede elekwu nwa che nwe emebili e e mama mee emebili mama ta gwụngwakwụrụ ọmọgwọ makọla ebili ikwu ma ayuwe mata mani

nye gwa akpa ibe nwuchi enye ihe abụlimi ụlate ma na eme iyechi iche gide na ya linu ibe nye gwa kpebili iji ajọ ihe na agwụ na ka yọrọla na agwụ na tọgbọ ohu iyi ụlọka ga egwọ ma iyi ekpọla egwọ

ebile ya choko chenga ebile ya choko enwe nwa ma nwa onige ma choko onige na umaru ba idugba nabi sallallahu alaihi wasallam ya ko ge chola nga nabi o ichaga ma chi ni chanya nabi ma chi ni no amma ya timi ku nugu gina ya nabi amoye oye oya yọ gbàbù yí máa wọ́n náà kò máa dùhù ní kéne náà dùhà lókè dọ̀ ń gbà yí gẹ́sìkẹ́ ayé límò mìíràn ààkàtí ó náà ọlámù kàtàkpọ̀ ọlámù amóyà yọ́rọ̀dá yàrò kálálì tó yóò yálálì òwẹ́kẹ́ wọ́n jà ní ibìkú ẹ̀ má tí ọlámù ní kámọ́ Tu eres de quien ha colado, que te va a un ojo de allá abajo.

oyi àwọn matule so kana lengi de sana moro ya uba nibi akwala gaskiya kili aka yi to da ala taki jenge ibili aje so pe un ibili ni gemeru taki ake se bitanu ibili ni gemeru taki aka se bitanu gaskiya o ko pa yi reki sanna umar radiyallahu ta'ala anhu taki jenge ibili ni gemeru ukpaye ogele opeun oyo ki mana? amana mm. eh maja kana chingu akwan opeun kani ka mibili yone ka ku bili ya le jenu ani ka aja ki ano me ka aja kade ibili ya ni ibili gbo igbo oko mola ni binu huma wa ni binu huma ni binu ye kai du halali du ku oko halali o ibili egbo ke alketra igbo gbo ki maye ni nyon gbara mu ibe ti be egbo e ku won neyin na ọ bere magwụ ọkọ emi ewule ki n'ụka mụ na-ele ya na ọgọdọ gboo akwọ na ma ayị ọgọdọ ile ne ni bi bele nwa bichi kube ni bi gede ge be enyo gede nwa ngiyu ke amamali yenu amali yenu amune chuma me chuma kin ni be tuju ho yala le o yi ke mana lola ni ngama ama ama ngbele tini e ena edu kete yuwa ma ochi be kogo maki enwo ugbaru ma heme nga ma ngodo ochi lo ladomo emada ale na yeke bi bi enyo bi ka me abuji mo bola mele ibi ogile nga ma tini ame ka me tu ne onugun ali yenu dalun kai ame ka me tune ka me agini amune ama agbadu ame atama nini abe ka ale ke ji buge ni ya fuke ta ba dia inga weta elele amado elele une atelele ke madu e madu tire ni gumani kelelele tire ka ala

tó a gẹ̀ẹ́sí dákọ̀ ọ̀làmọ́kọ́ ma ní ìjàgbẹ̀ tẹ́ ìgbàdẹ́gbà rẹ̀kùrẹ̀kù yẹ́ rọmọ̀ ebili ebili ìṣe mẹ́rin èèyàn ọgẹ́lẹ̀ wọn ẹ̀rùn kò ṣe mẹ́rin èèyàn yìí tàmú ní ìdí èèyàn kà níbi ní wọn kó jẹ ọkọ̀ kẹ́ akálò ebili ìwọ̀n bẹ̀rẹ̀

kwa kunyuna yo ngati wa kunyar yeno yo ngati ne buku kunyuna weti ne kal yena ke tu nu ngati ne kuna ke tu ngama ya che mai ne to i hanya tu bega romo gen ali ye chile ya tu bega che ngama ke donga ne binu ye ni to aba achiri ale aba yo omi asore da nwe abe kwa asore da nwe mi ye he da nwe mi ko nwe da nwe ke le da nwe so ha gede leje ne o me lu ko nganya onwe ya kụchueli ọla enwe ka dịmụ nwa ya ka so ihe akwụ eke kwọ na nkwu nke gwee ọkụ ya lụ lahịa lahịa gị so ama enwe melule onwe nweda gị nwa ibi kpeme ẹ̀ẹ̀ta ọ̀nà ayá kàwọn ẹ̀kẹ́ òun ẹ̀kẹ́jì wọn kun Allah tabaraka wa ta'ala iwa ishiro shira ni binu wa gini kanwa kan ibili ibili le hiwo mo kanwa gini ehun meta egi ake ba inwo kele ege ike ni eye le ake ege okay onu we ka ni eta onwe akunga onga kanwe onge

hihi onye maka gbete gbakwuwe ka ihe to igi odudu elechi alhirki ejuhuhu enkungane ane doma nibi adam ala kpakucha katun de ejuhuhu amna alikunaniki amna alikunaniki unyiko amna alikunaniki o ke anela amna alikunaniki o mutune amna alikunaniki adenyo woke ne ine amna alikunao haba ne ije to yeni enke de unane du kauma nibi adam ala o ma níbi adamadu kẹ́ àníkí ọlẹ́lẹ́ protect kẹ́ẹ̀níkí gáàdì ọlẹ́lẹ́ kẹ́ẹ̀mẹ́jì uhuru tánì akpa òyàkóbò ní ẹ̀yẹ́ lẹ́dọ́nù ẹ̀kéjì ń yẹ́nà kéjì ẹlẹ́ àṣà ilọ́ ọ̀gá ilọ́ ẹgbà dúkẹ̀ líkò ní anyọ́gbá ẹ̀dí àpàbẹ́kì máàlì yóò rí ọ̀nà kàkà ẹ̀nà ọgọ́ wega kala elere alụ ike dị gbara ka na ike gbogbo ya kwa ma nwụlọ lere ala elore ma na ogbe ma nwụlụ na ogbe ma gị ka onye m dachi nga naba ni hmm, enu ya mkpa e ha nye eje ma e, e, enu ya nkpa enu ya eje maka aka ka na amekena elekwe noge ya chunuku elekwe noge ya chunuku abule ame adi buka magbulu ka kama yangu yuku ha yene iko ndemume labari kimane ikalubenele echawa ya chamba mizu amalaye lo akumachachire amalaye lo akumachachire man ni ju kuma gbo kuma kalhiri unen amaka ni ma tini kuma oye ke moga yelo babo atema e un du ko yochi ngune ki mudenga alheri oye ke do ake boko yiki ngonyo tie ni lelo yoke atinga e yilere taka nibi nuhu alayhi salam yani i abe yile kami abe tini gida ayo yani kugwe oko alo yani tane kwe oko mialu ene kumari ti kweji tane kwe oko ma nibi nibi nuhu aka onodu so iblis re ijo nkwa ma nibi oyo shadi isanya bu ma wa

amánikeji bí inú àmẹ́lẹ́n àbílẹ̀ ẹ̀dọ́mọ́ pé àmọ́mà níbi adama amánikeji bí inú àmẹ́lẹ́n iná àbúkà àdọ́mọ́ àmájì bí inú àmẹ́lẹ́ àmámà mẹ́lẹ́dún ló yí àmámà mẹ́lẹ́dún gúnmọ́ nẹ̀ àmá wọ́n dàbí kí ní yà ẹ̀dẹ̀mú nẹ̀ àmẹ́lẹ́ wọn máa wọn dùn ánẹ̀ àmá àmẹ́lẹ́ wọn àmámà mẹ́lẹ́dún tàgbá àmá lè lótóró dákámà kẹ́dàbíà àmẹ́mà àgbátó àmẹ́lẹ́ na mama ni bi adama ni be ke no mo gisa ale ga me de ogoma yeni ibe eketa abele alkubolo edo gele ga me ade ogoma ama ere kamele ti mi omo ga me ate omo ga me ate ge be ke gba ne tal ka me ni bi aya ni ora gede biru ngi junu ala ida bi dan yani i amado yo ni begi do mo ba masumu na machi aman amana duro la didi min amani bi ojo de yani bele ba ma chaji be na melen mm do kama ma chaji be na melen amani bi ojo ama didi min amani ki mera mele ta kama da amani ki mera mele ta kama da melelan do ibe ba kwa amado yo imani

abile kiti amachabuku maja amachabuku mahutane ke imadale ni boduki babodu jane wa ahlaka illa man sabaka alayhi alqawlu mushi wa man amana ibiduki babodu jane ojo ma halaka to ma amana ma'ahu illa qalil abuki adima ni kwani binu ba ogwe ma sey na'am ngoja kan wa toba eni wa hamalnahu وحملناه على ذات الحواي ذات ألواح ذات ألواح ذات ألواح وجسر وحملناه الله ينام أمام ما نبي نوهدو على ذات ألواح أمام ملدو بوجه ونكي شمي بلانك ẹ̀hùnkì ní plank ó lé amàdọ́ ó lé plank ní ṣe yìí ìpàdà ó lé plank almesamir gúúsà yà nẹ́dù dúmáyọ́ lamáyìn àti àkíjẹtọ̀ gúúsà tẹ́kù rẹ̀ ẹgbà ẹgbẹ́lé ẹgbà níbi nùhùlẹ̀ millions of years back àmọ́ ọdọ́ millions nana nánà gìdéjù bí hmm, lè gbogbo gúúsà dẹ́ ọmọ àrùtì fúnmẹ́ lẹ́gà máa wá a náà máa wá lọ́ àmá ti ó jẹ́ ń kà oli plaki manyi gusa unge uleke olola hii ini jihadun ini breaking ina udengudun mm, tajaribi ayunina تجري بأعيننا جزاء لمن كان كفر تجري بأعيننا يالو لغاني جوا بمعنى أدجو تاني تاكي أنا قالو كيو لالو للي àwáyé àwá remote control mú yí ọjá control ọkọ̀lẹ́ alùlẹ̀ yìí ìmádàálẹ́ ni aníbìnú tó yé nínú yí àwọn àwọn ọgbùn maru tẹ́kì yẹ́wọ̀ pé ọ̀là yíà ọba àti òtákì ẹnkà adẹ́rẹ̀ mọ́tákì rúlẹ́ à yẹ́wọ̀ pé ọ̀lẹ́lẹ́ uléhùn tàbálẹ̀ kémẹ̀hùn inẹun dúọ́lá flank ọlọ́lá pa ẹgbùsà àwọn tegeribi tẹgẹ̀rẹ́ bí a yúnina jẹza alìmọ̀nká na kúfì aláwọ̀ tàbárakà wata aláìní ọkọ̀ gidẹ́ bá ìyálùlọ ọgánẹwà jẹza an urọ́mẹ̀ omi ka yẹun lọ takọ̀kọ̀ kwa na ibá urọ́mẹ̀ ń omi lẹ́ṣẹ́ lìmọ̀nká na kúfì ní abúkọ̀ mọ̀ sí káfì adịghị n'ụwa ala isalami ikpe agwụ ọkọ ya na ọjọ amaghị eleke ma abachi abajọghị ọjọ ka abụ ekwumatọ ke n'ụwa kọlar ka bụ fi ha ọjọ ka abụ ekwumadabatọ ịha ihe akwa na ole bismillahi ma jere ha ọ ta ha bismillahi ka enedu kiki nwunye bismillahi lebidi bismillahi edere mọ ka aje na arụle bismillahi lebidi ngene edere mọ ya ini bismillah oko kwanole bismillah bismillah bismillah bismillah oko ci nerule bismillah oko e break mu bismillah ekiti o manedu o manedu manedu manedu o ma o manedu manedu rida olonwi iki ne goka iki ne goka iki na bismillah bismillah bismillah oko ci nerida to mole

ihe ji nwome abeghị ili mmakụ ji ọkọ ya ya agwụmalụ abeghị ya ji omi ya leba anyị ogwegwa anebi n'oledu gị eleli ya ke mụọ akụkọ ọlọgwe anebi n'ole anebi n'ohu megene omi ịga akwụ ya le akụ n'ala mana ịga akwụ ana ya akụ n'ala mana anebi n'ohu ọkọ nne kpakụchaka abụmi ya omi ma abụ nko ọyọ akawa ihe na ọyọ ọgba malụ ọyọ akịbị dabitoja na mụ m dabitoja na emume ya mee menwudume E, omi àwó yà nà mọ́ wé kákọ̀lá àwọn omikú mikídá aláwọ̀ tàbárakà ọjọ́ lọ́wọ́ kílà ya arúgbògbìlẹ̀ ìmá ákì wà yá sàmáwò akọ́lì wà ríbàlì máàù wọ́kù bí al'amuru wọ́sta wata alaljúdí wà kílà bó dalil kọmi galimi aláwọ̀ tàbárakà wata aláìnihin kaka ma yaka omi ojálẹ̀ kakó omi ojálẹ̀ waram omimuda ojú àkàká ka abúlẹ̀ ìyá ya ìmà àti omi dúkà màkídó yí ẹ̀yìn máa lù síkẹ́mùdù mi onúkẹ́jẹ́ náà tẹ́lẹ̀ kó yí ẹ̀kí tẹ̀gbà bá yọ yẹ́ ni tẹ́ àn ọyọ́ alùkò ẹ̀ka òun yẹ́ abánilẹ́ òun àgbà na wà be ojú akọya na mdàbí ayá ni níbi ní òkú abúmọ̀ mdàbí tánì àkótánì tó àmàdàbí jáni o màdàbí tí ní nọ́lá ma anẹ́kẹ̀lẹ́ nínú obìnrin obìnrin nínú kẹlẹ́ o màdàbí jọ ma tákìlẹ̀ gàdì wọ́n tẹ́ gbogbo owó ìrìnìkẹ́ àdékù wa ta'ala inhum ah, wa fajjarna tajribi ayunina ino ko gidai lulle fayi oga na idiwa jaza an liman kana kufur azaba yumi ya turo men singa bok masu kafiri walakat tarakanaha ayatan fal min mudakkir ولقد تركناها آية فهل من مدكر الله تبارك وتعالى awa atono imudi enwu enwu aya enwu waazi taraknaha ayatan atono imudi enwu waazi nga bedu ubima yani binuhu itomote ngini ele na dulike daba ene dunike daba we ho leke ati arudu komoru alkojo upalu ogele ni o itomote itomote ngini báyìí ní ihò lẹ́bà ẹgbà e dúkẹ̀ ọmọ tìyìn tọ̀ náà ọ̀làdọ́ máa pa ẹna e wa bá ulé ní ẹ̀rá lè gbọ́mọ̀dú ìbódúkùnmá ọmọkùnmá agbègbè bá égó máa gó hàlàhàlà máa rádà àtọ́nà tọmọ ìrẹmù tarakina ha ayatan yẹni abokaina ha ibatan wa ibratan àtẹ́wò lẹ́nà àtẹ́wò dúkàdùkẹrẹ bó máa àtọ́nà tọmọ tẹ̀yìn tọ̀nà àmúdúkí wáàzí yíò máa kí ní ìwọ́jà ọmọ ònú kí ẹ bọ̀bọ̀ ọlẹ́mìdẹ̀ ẹnilẹ́ẹ̀kẹ́ gbọ́gbá ẹ̀dẹ́wà lárúnúnù fún mi dúkẹ́ jàkà lọ ọdún náà náà kó mi lẹ́lọ àgó ẹlẹ́mùmí ẹlẹ́kàdé ìdágé omi gbogbogbogbogbogbogbogbogbò lọ omi wọn olu ẹja pa mẹja dun wọn àwọn àwọn ayẹ yìí ọlẹ́gidẹ́ ìṣẹ̀yí yìí gẹ̀ẹ́sìá imi mẹ́rì gẹ̀ẹ́sìá dídí mi hmm. mẹ́rì gẹ̀ẹ́sìá náà olùká ìsìráìlì àti ìṣe ọjọ́ àkẹ́nẹ́ dúkìdó yà ní àmà àlákà bókùnmà bọ̀bọ̀ṣì bókìdé ọkọ̀ ọjọ́ àdé ọkọ̀ rálàláwọ̀ yẹ́ ni wàlàkà tarakinaha ayatan àmà tọ́ọ̀lá lẹ́nà Ma tọla, ma tewa nevinuhu, ma tɔnɔ, oluka nevinuhu maa ŋgɔ tɔnɔ, a ya echa nyi kemụdeghi wa azi. Kemmugdeghi wa azi nga bụ kitapa ma ọ wa gboo buteghile nkịta inene gidehu hụ kiamola ma ka rọ gị yi, oluka ma ka gbaa ŋgɔ la gbọ gị de yi, inene gide hụ mụu,

alumi wa greba bijo duma manya lokole manya digun tini nya igun dangu ma ni yuma wuli ti je won ko kan ibinu wo hale okole tede yi na ma ni yuma dojo akama toko leno tane mu den wazi fa hal min mudakkir ay dai ha ne ke ado lai tolan wazi wa ya allah tabaaraka wa ta'ala ka toba wa kayfa kana azabi wa nuzur to azaba abid amel azaba mi abide abíyàdẹ́ ẹwọ̀n kẹ̀kẹ̀ iṣẹ́ alùkàmẹ̀ bọ́ọ̀lù yìí ẹwọ̀n àlàá iṣẹ́ náà ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد يسرنا القرآن للذكر الله تعالى ينهي أما يمو القرآن أما هو لولا turukuma ni kedu sharia ojo shigwe eh, aluka mune muji alkur'ani yini nene ki womo kur'ani unta ba de dutike koche kakini hi maduji kur'ani umma matan emda ni ki jaya kur'ani aya megwa aya megwelu ki amuji unki ake ko wiku ma ya mo takada ku ma izi ay do akegu litahi ku ma do risala ya mu do akegu ay ma ci qur'ani ni ma e peji ka do ewa chuna ge ta ka ko mo ngaka mm eh alhamdulillah male ya isa mo male kareta e o le du ko ko jaka ya se igide oyi nihu ihe oyi nkwa gala ihe oyi nkwa nihu ihe oyi nkwa keji ogele ngai ìmájẹ̀gbàkẹ̀ gálà kí jálẹ̀ ní olóòrẹ̀ kan yìí ẹ̀rẹ̀ ẹ̀hùn kùmàkà mọ́ yìí a máa kùránì yẹ̀sẹ̀rìn alkùrán ọjọ́ òhùlọ́lá lìzíkìrì kùmàdù sàríyá ó yí kùránì kẹ tààlà ha ìdẹ́ dáadáa kàmúnà mọ́ kùmàdù síwáàzí ọjọ́ wọ́n kùránì lọ́lá lìzíkìrì kàmúnà mọ́ kùmàdù tí kàmọ́ dẹ̀ títà tàgàdà tó yìí owó ẹkẹ̀kọ́ tàgàdà pọ̀ lẹ́yìn ní gidé tó yìí dání ẹ lítà kọ abáyọ̀ lítà péjì ká ẹ òkọ abáyọ̀ yìí lítà péjì lẹ́lẹ̀ pọ̀ lẹ́ kẹ́rù tó yìí kí mú dàrú gidé yúmù ìpì tí kẹ́nìké gba ẹ̀záàtì lára gidé bá ẹnìké tí ẹmùdùnú ọ̀wẹ̀ tí lítà àkọ́ àtẹwà náà ẹ̀kọ́ ha yìí ẹmùdùnú ọ̀nẹ̀ ẹni lẹ́kí mú náà torí kú ẹ̀ pìtì kẹ́ gba ẹ̀hùn gidé yìí lítà lẹ́ ẹ̀yà ẹni díẹ̀ díẹ̀ díẹ̀ brọ́dá ẹ̀hẹ́ àmàkí díẹ̀ brọ́dá dọ́mọ mẹ́lẹ́ good day how are you how is your family ẹni lákẹ́ àti inú iṣẹ́ how is your family wẹ́kàdọ́gbá how is work wẹ́kàdọ́gbá okay how is work how is family how is eh, ha ọ̀la ẹdú ẹ̀hùn kẹka ha ẹ̀ tí ni kóbìrì kìtà ńlá mami wẹ́bì tí kà é wẹ́kẹ́dà bí wọ́n kà á yẹ ẹni kẹ́dà bí kàgẹ́ ọ̀lẹ́ wẹ́bì tí rẹ̀ dàbí kàkàgọ́ ẹni kẹ́dà bí kàgẹ́ iyi klaasị mabit chakigba n'ịba iniki na-agba kameki dọọ me kameki na-agba idọọ emeki onko nke nwiki na-agba kiches datila aliki ka iyi n'imi iniki ka iniki explain ụdị ama ịmụda mụda exactly nke tomo ikika ba iniki ka ọla emire eneki comprehensive comprehensive commerce comprehensive economics comprehensive english comprehensive mathematics ihe adịna lo ma agwa na gịnị wee chọta ka dabudo ogbe comprehensive eledo ọhụrụ de ewu di pegiten comprehensive eda imon imengidi pegiten imacheba ka ibi n'imengidi ọmụmụ pegiten lẹ́yà bi oke emengidi ọmụmụ n'aka exactly alùpùpù eletoro kanal bọgago ineke kan sẹ́ńtítà kà máa ń chọ́ọ̀chì máa ní gidi báàbùlù tó yí ní rẹ̀ èyí ni abájọ ibà máa kí competition igbogi baịbụl dojima ama a baịbụl pa ama akpa onye baịbụl dojima taman chọchịlị ena nete gbado ka nchọchị achị waji gịbụ macha na waji ma ma chi kọrọ ọjọ ma ma nigide ụjọ ahụ ma ikwu ọya akwọ ma ma ikwu ya ọgwụ amena ya ya hụta ma ya ya

todo ọla gide ịchọla one de one gwa na nkọ yi ma gịnị ma ma gbaba amụne ọla gide erere na ma gịnị aikamili gbagbagbagbagbagba ịkpanụ gị aṅa ye egilelele ịkpanụ gị okolo ogele ide kpapụcha kata na yi ọlọmemele ha aka yi báyìí èyí ní ọ̀làmá èyí ní ẹ̀rọ yóò tákàdá yóò ní ọmọ ilẹ̀ yóò dúdú ọgbà ilẹ̀ kéèjì ọmọlẹ́ngà máa yá kọ̀lá kó láàkíkà alẹ́ ìdàbí wọ́n dàbí dúdú ìjọ ọ̀nà àbẹ̀ kí matthew tákìdàbí fọ́kọ̀lá lórí ẹ̀ ìgálọ̀ ọ̀làmú ìyàdé kíkà ẹni ewu ẹ̀ wójì ẹ̀ wójì yékìdé ìdíjọ́nà rẹ̀ ma ile ule katate ma katoga ne, ma katate ma katoga katogane abuki jana eba hicho waji ma yida duminu wedi kene laro ema yida duminu wedi kene laro o ma yida duminu imada ala hicho kwene makini o na akola oyo ji gaskiya kisholo oyo ngeka oyo gaskiya we o neka le hicho che kamune tago oyo chini ka omagin e kangina ayo makwa na mali dodi jadi ni mateni umaji gbogbo aya jude gbogbo ma tinoko atinoko gbogbo ma tinukolo atinukolo church gbaba ne omole we ma yomo omole omongo education secretary o church gbaba ne omo chairman local government ale o me na go gin ehun ku ma go ehun ku ma go o na ale tu to la la ni ma ma etu torí ma jẹ́ màá kí jẹun kì abụghị ma atị na ụkọrọ kụma gị n chọọchị ya akpọ ọcha ma loko gọọmenti chokwu ite ihe na aba na edị donwe ọcha ma loko gọọmenti machalachigbo gị achọ ọna edonye gọvanọ machalachigbo gọvanọ achọ ọna edonye prezident machalachigbo prezident achọ machalachigbo dugide ju ya de ma ị na-alị m ama chọọchị ama na-alị abi na-alị ọgbọ duke na-ele na mazini shi ẹun lẹ́kí ọ̀tá gàdàmà máa ní gẹ̀rù tó jí ní ọgọ́kù máa rojí ọdọ́ ọdọ́ máa kítà máa pa kùránì kùmẹ̀dú tó jí mẹ́ àtọ́dúkùmẹ́ gbákágò ṣẹ́un kì kùránì lẹ́dọ́jí oṣoṣi inúgbókì nọ́lọ́ máa ẹ̀yọ́tọ́ ìmá ànúgbókì nọ́lọ́ ní tọ́lá alhamdu chapta ehoka mana ojin ama ojo ile e ti awaka chabakwa elio ne o makikile ipo gba gbe qur'an ni mi nga ife qur'an le adogba ngun qur'an idogba ngun omodo mebi omodo mejo omodo megwa eh ma chi competition ni kan pa oyele ma ke agbe qur'an eduma eduma onungun gun ti kan ma wo ta ma dawo yije ma wo nde ma mdawo yije aye ngo ka ti je pa ere o cha ne nu

ema ogo ke biji attract biji ama e biji attract magnet ni mm. em dugi ke biji se em miracle magnet ya ho ameru ni mm. so abane le kurani se qur'an so amaru e biji ni se ase magnet ni se em ma ku ama ha mero la manun ni tura ti

oji na-ebighị uru aai a a ad aai chụdu ghọpụrala achagachaala oge ne ele nwegadin ka agba agbụghị ụmụaka kee gala e abụghị gala ma mla medụrụ ime ogene enweghị ụaka ihe tọba àti gala mẹ́ ìtí o nẹ́kẹ́ tí wọ́n yọ́ mi ìrọ́mọ́ ìrẹ̀ àmúnẹ̀gà bá dẹ́á kò máa ṣí ṣídàmá tàmàlẹ́ wọ́n yọ́ mi ìrẹ̀ rálá ojú àti kẹ́tẹ̀fẹ́sẹ̀ àádẹ́ ààbò àádì mọ́lọ́pọ̀ àádì màmọ́ ọlọ́jọ́ lórí mi ẹnẹ́kọ́ ojú àpárá máa kà níbi hùrù ilá àádì abide megbal kazaba ma megbal giden abide muma ike muma wa nuzur ufeti kuma dun ma kuma malibo ni ha ikehi inna arsalna alaihim إنا أرسلنا عليهم ريها صرصرا في يوم ناس مستمر إنا أرسلنا عليهم ريحا صرصرا Allah tabaraka wa ta'ala yanihi Allah tabaraka wa ta'ala ni amma ce kuce aka raba mele rihan sarsaran tabal gi aka yi gilmele gi aka ni fa amma adun wa fa amma samudu fa uhliku bi taghiya wa amma adun fa bi rihin sarsarin asiya to ahun oyo ne halaka bo ya ne bi hodu yi abu adi afun ojo ne du halaka mai sarsaran fi yawmi nahsin mustamir ahu kaka gide ba ahu sarsaran ngishi ahu kiari dodo mio ma mani ki gbamune ngishi fi yawmi nahsin ojo labi nguma ojo ka hole ju nguma ba ojo labi ngishi ngama ke ojo ke ngebiene kare buo ojo labi we imada ale ni amojo duki ya anwa ba ọjọ́dún ni ọlá bí ní ọjọ́ kí àwọn èédú ni ọlá bí ní ṣeun kẹ mọ́ọ̀ṣì kún ọjọ́ kí àwọn ìyáàgé ọ̀tákàdá kìtàbù tawhidi muhammad bin abdulwahab yẹ́ ni ọ̀tákàdá ọlẹ́lẹ́ ìdí báàbí kàwà báàbí kí a kọ́la àtúyàrá ekóòṣì nẹ́un báàbí kí a kọ́la ekóòṣì nẹ́un ekóòṣì nẹ́wẹ́ kàkẹ́wẹ́ gẹ́rẹ́ ìnẹ́gẹ́dà kànyàwá ekóòṣì nóònẹ̀ kake ne gede komi kpohun de iye mi ọla bi neme onobulẹ iye mi anola bi ọnẹkẹlẹ iye mi anọla fẹ tọ ekochi nu ònà abánilẹ tọ máa ní ìdé ìṣẹbọ ekochi abe ake kochi nẹla agínihí akoto gede kò lé ọrọ ka ọjọ agánẹ gede òun ní mẹsíba gede wa dẹ àbẹkákoto gede kò lé ìhà àyìn anya wa mẹ àbẹkókùkù gede kì akọlà ojú yín mi gede ìhà àyìn lè amẹ ekochi ní ònà abánilẹ bá tọ máa ní ìdé ekochi no na edehichebọ ekochi na ela adehichebọ ekochi na enwu mụ na-eru dehichebọ abanala ekochi na oyoke anwa ka ka oyoke anwa ọjọ ojuma chi ọjọ ọla adịghịchi ọjọ lamisi chi ọjọ ọla adịghịchi ọjọ larụba chi ọjọ ọla adịghịchi ọjọ sati chi ọjọ ọla adịghịchi ke nke mma ọjọ ka kwụ ha ma ọjọ ka la ụjọ na anyị kemụrụ chi ọjọ ọla abịba tọ enwọ hichebọ na. ẹlẹ́tẹ́ ìṣúrọ́tù sọfàtì ẹlẹ́tẹ́ ìṣúrọ́tù sọfàtì ẹ̀ṣúrọ́tù sọfàtì wata ala ya kàwà ọ̀nà kìṣọ́nà àmẹ́hun jójú lílé alkọjọ́ ṣọ́nà lè yẹ́nìí ọwọ́ ọjọ́ mẹ́lẹ̀ ohun kò ń tọ́jọ́ ohun rú tánẹ̀ ohun rú ṣọ́nà fi arúbà àti àyàmì ala من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين tọ́jọ́ àkíní owó ọjọ́ mẹ́lẹ̀ ẹ̀hùn dúkìdó yà ní pakúṣáká owó ọjọ́ mẹ́lẹ̀ ńlá ọdúnṣọ́ na wí ẹ̀hùn dúkìá àdójá lè pakúṣáká owó ọjọ́ méjì ńlá ọdúnṣọ́ na wí ńlá níbi sallallahu alaihi wasallama ohun yá mi hadith ọmọ mẹ́lẹ́kàdọ́wá hadith ọmọ mẹ́lẹ́kìyàdọ́wá ibá yeni amenga aliheri du kwa kuchaka kidoja nei amu yenwe rinyo abaka mengi kuyo memele du kwa kuchaka kidoja nei oyo mashona mata oyo larba mashona mayo haske ufane kide ile ikaruga nei oyo kala ojona un sojo larba yeni khalaqa yawm alkhamis as-samaa ojo hona onu jali ti ojo lamisi ijona Ah, amado annujuma washamsa walqamara walmalaika yanihi ogbodo amewe ka soli engidu akareba amilawu akarebotu akarebolu ogbodo amengile pakuchaka ba yeni ojo shonama ojo juma yeni ashajara almaa omi kidoja ne ka nmoyin amoli ero poli olubodu kidoja ne pakuchaka al umrana wal khiraba ugbo ka na ada odo ugbo gị atụhụ ọgwọdọ ama enyele kpakọcha kaba oyola machọna maya enwechụla enyeje negide ọla oyi larụbaba yọ ihe taka bụ gala ta ma mọjọ larụbarụ ma m chọ ye ebiena ukwu kwa oye kai ukwu e kede eke kwa ebe a ihe e bini ta ukwu ibe bini pukede hmm. eke kwa

ẹ̀mọ́jọ́ làrùbá kì tí ọjá lèèrè gbọ́yọ́ wẹ́múnú tí ọjá ìbẹ̀nà gbé ọ̀dọ̀ máa ṣe wọlé mọ́ ọjọ́ làrùbá ní máa ṣe ṣúná ọjọ́ làrùbá ní ewu yìí wá kúnyà lè na ẹ̀ wá ẹ̀tọ́ nánú mẹ́ṣẹ́ ẹ̀ngà lèèrè àmẹ́jọ ọjọ́ làrùbá nù pé bẹ̀ kí mistake ọjọ́ ṣe dẹ́kẹ́ o ẹ̀ngà lèèrè ọjọ́ pakúṣáká ọjọ́

amụ na akwụkwọ oyoojuma azịta achọ oyoojuma ọkụ na alịnya oyoojuma enge die na ọla duo oyo aje nche oyoojuma nwere ike nwoye echekọ yola arụba ma aṅụọ ma ṅụọ gị oyole ine omi lọtan ịya aṅụọ ya omi ṅụọlọ ma na ise بن عثمان بن قال ابن موسى بن ka Allah tabaraka wa ta'ala ki jeun azaba wa karba bu gidai oye le ojo udo ojo ojo labi ini fi ayyamin nahisatin ajanga azaba akrabuma e ha mojo ki chojo labi on yaka mire ini fi yawmin nahsin fi yomi nahsin mustamir yanihi azabalewa awuleju akaribuma ojo labi irono lama otoro ojo meta awuleju ojo meji un awuleju yani sakharaha alayhim sab'a layalin كأنهم عذاب نخل منقير تنزئ الناس تو تنزئ الناس أو غيرك إبا أمو نشيكو باروكا يكو باروكا تنزئ الناس أو جيكو باروكا يكامو نكباروكا أبو غيرك أمني بوبا بوبا غيرك

ajazu nakli munqair ikakuni dobino kuma mabuji ngibu bote munqali min maghrisihi kakuni dobino kuma ma ma ma ma ma mete ma muchimete mete ogale ma che chibu jane yoyin turun gurgu ma che no ba ma che ahu yawo ma uji koda tabana kini kakuni ka kawa ko chimete mete, mete. فكيف كان عذابي والنذر ولقد يسرنا ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر تو أبو جري علماء تقوامي فكيف كان عذابي والنذر عذاب أمي أبي أدي وفتمي أبي ما بلا لكم أكوجي لي والله أنا بكارونيني ولقد يسرنا القرآن للذكر ojo si amahu alqur'ani amahu lola turukuma ne geru sharia fa hal min mudakkir ay dai ne ne kini ki dare da ngun ki agbo ki ojo a agbo a ye ka ya du sukolo ojo ki lola won abanele habin ya ne imi ngado ka to alkari سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك náà